ọ̀rọ̀ kì mọ́ fẹ́ bá ẹ sọ yìí ọ̀rọ̀ ẹni kò ti gbáyé láti jọ́rí onírúurú ni ọkùnrin náà àwọn ènìyàn wọn fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ẹ ẹ sọ burúkú ẹ dẹ̀ ẹ purọ́ ọ̀títọ́ ló máa ń sọ gbogbo agbára pátápátá lọkùnrin ní ọkùnrin yìí ó fi kalẹ̀ ó fi kan afọ́jú lójú lẹ́sẹ̀kẹsẹ̀ ojú afọ́jú yìí ó là ó yé ìrìnà nígbà mẹ́rin ó pàdé àwọn adẹ́tẹ̀ mẹ́wàá ó mú wọn lára dá níjọ́ kan ó rí àwọn èèyàn níbẹ̀ pọ̀ sí ó rí hàn níbi ọmọ gbé òkú ọ̀dọ́ ọmọkùnrin kan lọ ó ń gbé lọ létí òkú ìyá ọmọ náà mi ń sunkún ọkùnrin onínú rere yìí àánú ìyá ni ṣé ó wá rìn lọ sínú agbo ọ̀nìyàn níbi ó dúró sí ó wá sọ̀rọ̀ sí òkú nì lẹ́sẹ̀kẹsẹ̀ òkú náà bẹ̀rẹ̀ sí mí òkú náà wá dìde ọkùnrin ọ̀hún ó wà láyé èdè kú mọ́ inú gbogbo èèyàn dùn ó yà gbogbo èèyàn lẹ́nu fún iṣẹ́ ribiribi sí ọkùnrin ṣe ọkùnrin onínú rere yèsí èrè kí n mọ̀ jésù kristi ọmọ ọlọ́run lè rè ọ wá sáyé bí ọmọ kékeré ọ dàgbà ọ wá dọkùnrin tán ọ wá ń ṣe rere púpọ̀ fún àwọn ọmọ ènìyàn ìjọ kan aláìsàn kan ọ wà ìyẹn mi bíburú ọ wà nínú aláìsàn yìí gbogbo ènìyàn wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀rù rẹ̀ ọkùnrin ọjà ẹgbẹ́ láàrin ìlú wọ́n fẹ́ wọn rí dé ọjà sọnù èṣù àtẹ̀mí bíburú wọ́n burú púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ògbà lọ́fẹ́ ràn ra ẹ̀ lọ ṣùgbọ́n èṣe é ṣe fún un ọ wá mọ̀ wípé ọlọ́run nìkan ló yẹ ràn án lọ níjọ́ kan ó rí jésù ọ sáré ọlọ apàdé rẹ̀ jésù rí àmọ́ èbèrú rẹ̀ jésù ọ wá lágbára ju àwọn ẹ̀mí bíburú ni lọ jésù ọ lágbára ju èṣù àti ọmọ rẹ̀ jésù wá ràn ọkùnrin yìí lọ lẹ́sẹ̀kẹsẹ̀ jésù wá súnmọ́ ọkùnrin yìí ọ wá sọ pé ìwọ ẹ̀mí bíburú yìí jáde kúrò nínú ọkùnrin kó máa lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀mí bíburú ó yọ ọkùnrin nù ibikíbi tí jésù bá wà àwọn ẹ̀mí búburú wọn gbọ́dọ̀ yín bẹ̀nù jésù wá mú ìwà tuntun ó wá fún ọkùnrin yìí ọkùnrin gbogbo ọ̀nà búburú bá ti tọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀yìn náà jésù ó wá sọ ọkùnrin di ènìyàn tuntun ó wá wíyan jésù pé mo dúpẹ́ o ìwọ jésù o ti lé àwọn ẹ̀mí búburú nì jáde nínú mi nísàn mo á jẹ́ ènìyàn tuntun mo fẹ́ kó máa jẹ́ ọ̀gá mi nígbà gbogbo inú ọkùnrin ọdún gbogbo ìyọ́ ti jaláyà kò jẹyà mọ́ gbogbo ọ̀rọ̀ jésù ọyá mi sọ fún ọ̀rọ̀ àdúrà ẹ̀ wọ́n tún bèlú rẹ̀ mọ́ wọ́n wá rí mọ̀ pé ó ti da ọ̀nìyàn tuntun wọ́n á mọ̀ pé jésù ó lágbára gan-an ni ó lágbára láti sọ ọ̀nìyàn dé ọ̀nìyàn rere ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́yìn ọ̀nà ìsùnù wọ́n sọ fún jésù pé kó wẹ ọkùnrin ọ̀nù látùgbẹ́ òun dáadáa ní gbogbo nǹkan wá ń ṣe lójú ọlọ́run jésù nìkan òun ló lè mú àdá ènìyàn tuntun gbogbo rẹ̀ a ti dẹ́ṣẹ̀ àyè ìṣọ́ra rẹ̀ di rere àfi jésù nìkan òun lẹni tó yìnràn á lọ́wọ́ ó fẹ́ràn gbogbo rẹ̀ á ó kú fún ẹ̀ṣẹ̀ rẹ̀ á ẹ̀jẹ̀ rẹ̀ ó lágbára láti wẹ ẹ̀ṣẹ̀ nù lọ́kàn gbogbo wa jésù ó jí dìde nínú òkú ó wá padà sílé ọlọ́run lọ́run lọ́run ó ṣe gbogbo wọ̀nyí fún wa nítorí náà ó lágbára láti wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù ó lágbára láti gbà wá kúrò lọ́wọ́ èṣù ó fẹ́ ṣe gbogbo eléyìí fún gbogbo ènìyàn